سلم ما قدمناه فيه ونحن وجميع المسلمين فيها تنفي صحة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من اتقائك من النار واجعلنا فيه من المقبولين إلى الفاتحة بيننا وبنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنة وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب وجعلنا شاكرين لنعمك مسلمين بها ليس قابلين لها وأسلمها بينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واكسر خطيئتنا نسألك الدرجات العلى من الجنة اللهم إنا لازمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتسلع أمورنا وتطهر قلوبنا وتعزز وإلى أولى قلوبنا أبصارنا وفي روحنا وفي قلبنا وفي قلوبنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان إنه من سليمان سليمانا إنه بسم الله الرحمن الرحيم وما كان لنفس وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي شاكرين وكاين من نبي قاتل معه ربيون كثير فما وعنوا fàmọ́ wàhánú lè máa asọ́ọ̀bà ń fi sabilillahi wa ma da'ufu wa ma istakanu wallahu yuhibbu as-sabirin wà máa káànà qawluhum illa an qalu rabbana ighfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين fàátàhùmùlọ́hù sàwábà dúnìyà wà húsùnà sàwábì lè ákírọ̀ wàlọ́hù yuhibbul muhsinin alhamdulillahi rabbil alamin بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته وتكسفا لفاسه وتعفصا لمهانه فإنه من أفلل الأعمال أتطعم مع قلة الكراهة يفلل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي aịpụ iri awdụ ịpụ mmiri awainụ anịpụ mmiri akọtakụụwahbụ anụ kwaịpụ mmiri aịda hụ nwa mụtụ anụ nwa ha mụtụrụatiria naanụ waramụ wa i ya kụrụ tatiri hụ nwawahụ wá sì dájú wá sì dùn náà sì rán wá bísímìláì bísímìláì. Súrátù Alìmọ́ sura kẹta, àyà ọgọ́rùn-ún kan ogójì àti márùn-ún one hundred and forty-five. Wàmọ́ ká mẹ́lì náà fún ṣe ń ṣe àmúta ilé lábẹ́ ìṣẹ́lẹ̀ ìgbà.

wàkáàyè omi nàbì yìí kọ́ gbádà máa wù níbi yóò nà kẹsí rú fàmọ́ wà lórí máa sọ bàwúmọ́ fi sàbí ní láàyè wàmọ́ lọ́wọ́ fún wàmọ́ sàkánú wàláhùn yóò hébù sọ́ọ́bìrì. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين الحمد لله رب العالمين الله أكبر فيا رب يوم فالمهان معين وغير وأرسلنا إلى نور العالمين المباركين على هدانا هدانا فسبحانه بذاته وصفاته ويجري تقليده كل توسلنا إلى نور العالمين المباركين dúpẹ́ lọ́dọ̀ rẹ o àníká ìdẹ́ra rẹ tó o mélòó láàkà ọlọ́run náà ní wà ń ní mẹ́tàlá ìlàtò àníká tán ẹnu bá a ṣe ń dúpẹ́ mọ ìdákan ọlọ́run bá ní ìgbà fún wa jù bẹ́ẹ̀ lọ àánú ẹ̀ lọ́wọ́ fi ń kó wa jọ ojú là ń wá wa o. lẹ́yìn náà a tọrọ ìkẹ́ àtìlẹ̀ fún ẹni mímọ́ ìjíṣẹ́ ńlá Muhammad gbogbo àwọn sàábà àìkẹ́rà lẹ́yìn eléyìí àwọn àfáà wa àgbà tí wọ́n ní orífà yìí àwọn náà ní kọ̀lí láti ṣẹ́hì abdulbaki Muhammad rahimahumullah náà bá kẹ́ àwọn àfáà wa. gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ìsìláàmù pọ̀ orí ọwọ́ kan ṣe pàtẹ́wọ́ rẹ̀ bá sì náà ń lò wọ́n lè ṣe kọ́bọ́ àkọ́ pàtẹ́wọ́ kárí ẹ gbogbo iṣẹ́ tọ́lọ́run sí kẹ́nìkan wá lòun sí lóòrùn ó ṣe ṣe àti ọkọ̀ àwọn èèyàn kò sí ànábì kan sì kò sí ànábì tí ò ní àwárí yìí náà gbogbo ẹ̀yin ẹrúsàn ọlọ́run tẹ́ ẹ dúró nípa àwárí yìí náà ẹ lẹ́wà kálẹ̀ yìí ó kẹrin sí ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní fi ẹ̀yin náà lẹ́wà àti gbogbo wa náà o. tó kó tó di pé a máa tẹ̀síwájú. níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn a sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀dá bọ́lá ń ṣe dá àwọn àdìjẹ̀nu àwa ni a mẹ́nubà díẹ̀ ká fi lè mọ dúfọ́lọ̀ gbogbo wàtọ́lọ́run bá ti sọ̀rọ̀ ẹ̀dẹ́yàn yóò sì fàdìjẹ̀nu kan nínú gbogbo ẹ̀dá tó lọ ń dá àwọn ti abara méjì tó kan rẹ̀ tí sọ́yá pé àwọn méjèèjì ní ọ́sùn lẹ́jọ́ jẹ́ mẹ́rin tọ́ka àwọn ẹranko gómẹ̀ èèyàn méjì ẹ̀dá méjì tí ó jẹ̀jọ́ náà nà. lọ́wọ́ náà ń dárí wá o mọ́tọ̀pọ̀pọ̀ wà ó orí àánú ọlọ́run ni a fi rí ìyọnú ẹ̀ kì í ṣe iṣẹ́ wa iṣẹ́ ìwò là ń ṣe àwẹ̀ ìwò là ń gbà àwẹ̀ tó lè gbọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti bàjẹ́ àbí wòkúwò wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn wà ń bẹ̀ ìjẹkújẹ ń bẹ ń bẹ̀ ìkọ́nà ọ̀sán ló wá. láàájẹ ẹ̀wà àtẹ́rù títí a ní àṣẹ̀dá ní ibi tó burú dé bí èèyàn bá tó bá jókòó láàrin wákàtí kan tí ò rò nǹkan kan tó bá dìde tó ló wọ́n tó mọ̀ báyìí tó bá ti rí àláàgbà ìṣòro ti dé ẹgbẹ́ òṣèrà kí ọmọ tí ìra nǹkan fi alẹ́ sọ̀rọ̀ kódà àwọn èèyàn bá ju owó náà ṣé ọ̀nà ibi tó fi sí nígbà bá dé náà rìn lè sọ ọ̀nà àti àwọn ah, sọ́ra tí wọ́n bá wo bí báyìí bàbá bá lè tó orí báyìí náà ó sàánú wa wà. Ah, ọ̀tá tó gbópa ni àṣetá ni o ọ̀tá táà yìí tó sì rí wa ẹ̀rọ gbé nǹkan gbẹ́ngbẹ́. wá ti ẹ̀yẹ pé èèyàn ní ni ẹ̀yẹ méjì fìlànjà wọ́n máa bí tí wọ́n ti gbígbà ni wọ́n bá ta níbi ọkọ̀ àbáni ẹni tẹ́ ẹ̀wà rí mo lẹ́wà sí gbógbójú sí ọlọ́run ṣàánú wa a kí gbogbo wa ọ̀pátá ọlọ́run jẹ́ kọ́wé sọ́tẹ̀ wa bí ọlọ́run pé àwọn àjànú wọ́n má pọ̀ ju àwọn èèyàn náà ẹwà owó èèyàn bá ṣe pọ̀ tó láyé ah tí ìbá ẹ̀kọ́ lọ́n lọ sọ sísọ tó lọ́n sọ ní ọ̀jẹ́ kẹ́yìn ṣe ìmẹ́jì ìyẹn ẹgbẹ́ ẹwà owó èèyàn rẹ́gẹ́dẹ́ láàdé inú ìlú àmì ẹgbẹ́ yóò láàdé ìlú mi bí ìgbà pé òṣèlú ní ìgbòrò ìmọ̀ síbẹ̀ àwọn àgbìyànjú pọ̀ jù láàrin fún ẹ̀rí ẹjẹ́ agbáwo ṣọ́tù àníhánìnà àyà 128 ṣúra kẹfà ọba tó dáwà gan ló sọ أعوذ بالله من الشيطان الرجيم ويوم يوم يحصرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الجن وقال أولياؤهم من الجن ربنا استمتع بعضنا ببعض الله مثلا بالوالدين بيا إلا ما شاء الله إن ربك عزيز عليم اللهم صل على محمد Súra kẹfà, àyà 128. Olúwa ní ويوم يعصون جميعا Wọ́n ni ọjọ́ bá kò gbogbo wọn jẹ lápapọ̀, abẹ́yàdà jẹnú. Sáàrùn pé nígbà ọlọ́run sọ pé mo fi dá wa níwà máa láti ìgbé náà. Àyàn méjì, ẹ̀dá méjì tó lẹ́jọ́ jẹ̀nà. Lórí ti tóbi tó, bí fìyàn ṣe burú tó, bí kòkó ṣe burú tó, wọ̀n lẹ́jọ́ kan jẹ́. Màá máa ti yàn. ọlọ́run wá ń sọ ọ́ di nílò ọlọ́run wá ní ọjọ́ lápapọ̀ ọlọ́run wá ní ẹ̀yìn ìjọ àjẹ́ òun dá ju àwọn èèyàn lọ ah! báwo èèyàn tó kàn lọ́n wọ́n jà lè jẹ̀nà ọkọ̀ ọkàn wá ó níbi ọkọ̀ lù wá ó àfi kọjá sí pé a gbogbo ìlànà táwọn ẹbí là fún wa ká máa tọ̀ torí àárí wọn wọ́n sì rí wa láàrin ìnáwó yàrá ọ̀nà fún wà ákọ̀bí ìlú fún nílé èso látàrà ọ̀nà ọlọ́run ní ẹ̀wẹ̀ wá ó máa

ọmọ ìjẹ́ pé ní ó ṣokùnfà alìjẹ̀nù ó dọ́dọ̀ ẹnìkan ká mọ̀ sí o ó ní bá a bá ń lọ lójú ọ̀nà tí ẹsẹ̀ bàtà kan bá já káyà bọ́ ìkejì náà lọ́wọ́ mọ́ fẹsẹ̀ bàtà kan ni o àwọn àjànú ni wọ́n máa ń rìn ò bàtà kan o wọ́n báyìí tí wọ́n lè gbà eléyìí náà tẹ̀ ń ṣe dé àwọn àkókò lé ọlọ́run ní ńlá wa. wọ́n rí bára kan ẹnìkan ní ìsìn sọ nǹkan ọmọ sí alẹ́gbẹ̀dún sì wà lọ ó ní tàbá fẹ́ kán bẹ́ta káàrò mi tàbá ní egun tó ti di kẹrẹ fúnlẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ ẹran tó ti gbẹ ní mu o nítorí pé oúnjẹ àwọn ni ọmọ ìpè tí lọ fẹ́ fún oúnjẹ àwọn ṣe ó sì dùn à ń lọ ká má ṣe fún sáárí sínú hò èyí rẹ̀ kọ́nù fáwọn ọmọ kéékèèké o àwọn tá a jẹ́ olùkọ́ ẹ máa sọ fún wa o ẹ má ṣe fún sáárí sínú hò tọ́rọ rí ẹnìkan ní àwọn sàábà nípasẹ̀ kó ṣe fún sáárí sínú hò àwọn àgbẹ̀rẹ̀ náà ti pa wọ́n ní kí ló dé kí làwọn ṣe ọ́ sọ ọ́ bá wọn gbénu hù ní. gbogbo àwọn nǹkan báyẹn ká yá yẹra fún wọn má jẹ́jà rẹ̀ o wọ́n ní ọmọ sùn ní ìwọ nìkan níbi ibi inú ilé kan wọ́n sọ pé ọláyé àtúntì tí ó ṣe ọ́ ó lè sùn bí nǹkan ṣe ọ́ wọ́n á di tọ́lọ́jà ń náà méjì agbáyéjì ọlọ́run tó àwa náà kúkú mọ̀ pé olúwa sọ̀rọ̀ wọn gan ó fún ẹ koran ládùn jẹ́nì àmì ọ̀bẹ̀ sì jíṣẹ́ fún wa. kódà níbi ó yí lọ́mọ ẹdẹ wọ́n wá ayé ayì àwọn ẹni wọ́n ni bá ń nígbà tí wọ́n lọ wọn wọ́n dára wọn lákẹ́ni àtúnṣe adájú àǹsìkì àǹsìkì ah wọ́n tún yìí lọ torí pé ẹ̀rẹ̀ pé ẹni ọlọ́run bẹ́nu wọn àbí kèfèrí náà bẹ́nu wọn bó wà ní èèyàn lọ́wọ́ àánú àwọn náà ṣe rírí wọn àwọn àmẹ́bí ọlọ́run ló fún àtúbẹ́ o náà méjì àrí wọn fara o wa Sùlẹ́mánà alayhi salam ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ nípa àwọn àgbẹ̀nù حكي أن الله تعالى لما سخر الجن لسليمان عليه السلام ìgbà tí olúwa nínú rẹ̀ o tó àwọn àjẹ̀nà fún Suleiman ó ń rọ̀ wọ́n fún ọlọ́run wa sọ báyìí ọlọ́run wa kẹ́ sí ọlọ́run wa jírílù iṣẹ́ rẹ̀ dìyàwó ọ̀yá ọ̀ní ọlọ́ni wà jìlú pèpè bẹ́ẹ̀ náà níbi ojú ó sí tí orúkọ wọn ọlọ́run pèpè pé gbogbo àgbẹ̀nù tí ń bẹ láyé àti gbogbo àwọn èṣù Ibi ó wà èdò wà lábẹ́ àpáta èdò wà lábẹ́ ẹgi èdò wà nínú ilẹ̀ ibi àyìnfà àṣọ náà kọkárí ọlọ́run ní gbogbo oyé pàtẹ ẹmọ jáde kẹsì mọ sáré lọ ẹmọ sáré bá ọ̀dọ̀ Suleiman ibi pé mùsùlùmí náà ṣe rí wọn ara àwọn àwọn ènìyàn ó yà kọ́kọ́ dojú bolẹ̀ fọ́lọ́run náà wà tẹ́wọ́ sọ́lá fọ́lọ́run ọ̀dọ́ àwọn wá ṣe rẹ̀ o tó kí wọ́n fi lọ́rùn ní rírí o ó wá pẹ́ ọlọ́lọ́run o àdìsí ní nínú ẹ̀kùn wá ti wà ní àìbàtì ó nà bẹ́ ọ ni agbára àti ẹ̀rù jẹ̀jẹ̀ tó wọ́n fi máa báwọn ẹ̀dá ìgbé owó olórí wọn àyà síkìrì ọlọ́ kọ fóun lágbára kó o sì fún ní ọ̀wọ̀ kọ sí ńlá lòun ó fi lágbára àti inú rí àwọn èèyàn àti máa máa sọ̀rọ̀ ما كان ndị عليه السلام ìbìrìlù bá wa bánà ọlọ́run mọ̀ ń gbàdúrà àti bàbá mi ọlọ́run mọ̀ ń gbàdúrà ṣẹ́rí tọ́lọ́mọ́ fi fẹ́ gbàdúrà èèyàn ó ní àmì ó fi sí èèyàn lọ́kàn pé kó ẹni ọlọ́run ọ̀bá fẹ́ gbàdúrà fi sọ́kàn rẹ ọlọ́run nígbà ọlọ́run ti fi sí sùlẹ̀mánà tó ti fi sí inú ọkàn àtórí ahọ́n tó ti fi ọlọ́run pọ́ lọ́run o a ní bí sí ní mínẹ́lì kù wáṣì wálé àrídásì fún mi ní agbára àti ọ̀wọ̀ táǹgbẹ̀ ní ẹ̀rù jẹ̀jẹ̀ kí sóun lá o báwọn àwọn ẹ̀dá yìí wọ́n lágbára o

Ọlọ́run ní ẹ̀yìn màlẹ́kà ẹ bá ń fún un lóòka òka jẹ́ ànábí òun àà àṣẹ ọlọ́run òka náà ibi tó bá fi òka hàn ibi wọ́n bá ti fi bọwọ́ báyìí gbogbo ọ̀dọ̀jà ni gbogbo ẹranko ti dé gbogbo ẹyẹ ó ti dé gbogbo àwọn àgbẹ̀ ó ti dé aṣọ ọlọ́run ló kàn ọkọ̀ àjẹ́ ànábì ọlọ́run ọlọ́run bá ní kò kí jílélé ló fi bọ̀ lọ́wọ́ lọ́bọ̀ wá gbéra wá gbéra lọ ibi tí wọ́n péjọ sí ṣé ẹ̀rí báwọn náà ti rí báyìí ìpayà ti bá wọn ìpayà ti bá wọn ó lè ṣíjú wo Sùlẹ̀mánà àwọn náà kàn forí balẹ̀ ni ní wọ́n forí balẹ̀ Náà wọ́n bá wá sírí sókè, wọ́n wá fẹ́ bá Sùlẹ̀mánà. Wọ́n wá fẹ́ bá Sùlẹ̀mánà sọ̀rọ̀. Ìjẹ́ àpàdé wọ́n ní wọ́n Suleiman ọmọ Dáúdà wọ́n ní wọ́n ti darí àwọn sọ́dọ̀ rẹ̀ báyìí wọ́n sì pàṣẹ fáwọn pé tọ́ọ̀bá wí ní káwọn ọmọ ṣe nígbẹ́ ẹ̀kọ́ àwọn òjìyàn àwọn sùn wọ́n láti dé o agbára ti wà lọ́wọ́ ẹ̀ báyìí o wọ́n ti ní kọ́ jí àwọn ìyàwó táwọn ọba ti tẹ̀ láṣẹ rẹ̀ o àbẹ̀ ọ́ kí lọ iṣẹ́ ìwò lọ fẹ́ láwọn o Ọ̀rọ̀ ààrùn Sùlẹ̀mánù aléyìn sàlámù àlàsúrà àwọn àjẹ̀lú. Wọ́n ṣe àwà wọn o. Ẹni ọba rí wọn ọjọ́, ìní ìjọ èèyàn mọ́ o. Sùlẹ̀mánù bá wá rí wọn, aláṣúra tí nínú ẹ̀dá àwọn ilé ìbáyìí منهم من كانت وجوههم إلى أدويتهم أبنى وانتهى ìpàkọ́ lójú tí máa ń jáde lẹ́nu ẹ̀ yẹ́n gbogbo ògbà tí ẹ̀nu ìrògbé

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí wọn náà ẹ̀rú bá sùnmí lónìí gan tí ìgbà já sí pé ó pe ọlọ́run tó pe ọlọ́run gbọ́dọ̀ fóun lágbára sí fi ọ̀wọ̀ sí ńlá sí ìbẹ̀rù sí ńlá àwọn ẹ̀dá yìí òun ò ní lè bá wọn gbé o lẹ́ẹ̀kan náà lọ́n sí gbàdúrà rẹ̀ ìdí nù tó fi rọrùn láti bá wọn gbé Ànábì wa Muhammad gan-an kíkẹ́ àtọ́là máa ń bá ńgbà ọlọ́run ní àránṣẹ́ àdarí ẹ̀sọ́dọ̀ àwọn àlùjànnú. وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما ذروا قالوا فلما káàlì pẹ̀pẹ́ ní ọlọ́run bẹnu àwọn náà ṣùgbọ́n bí táwa àlàyé táwa fẹ́ ṣe ni pé àwọn ànábì ọlọ́run ní agbára wọn lọ́lọ́run fún wọn lágbára láti rí àlùjànnú o má bẹ̀ lọ́run kó rí wọn o kódà ẹni ṣàbẹ́tànàbì mú lẹ́yìn nígbà tó fẹ́ lọ jíṣẹ́ fan ànábì mú ọ̀pá ọ̀la ìlàrá ẹ̀ ó ní má kọjá má kọjá adé òun lọ bẹ̀wọ̀n nínú alágbára dé awáráwò ọlọ́run wa ṣe ẹgbẹ́ orí tọ́nà wa ṣe àrẹ àkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́ ẹ̀ náà wá lóore dé àwa àlùmọ̀ ń ṣe ọlọ́run ó ní pé ọwá fún wa ní ohun tó lágbára ọ̀kan bẹ̀ ní ààyà tálíkù lè ṣe ah, lára ọlọ́run ṣe fún wa nìkan wà tí ó mùsùlùmí tí ò ní onítòyìn sọ́ra tó lágbára ni kò wá sígbà tí ọkà àyàtálùkù sí yù sí àpò ìdáni àtàwọn àwọn ọmọ ogun àlìjẹnu tí wọ́n sùn máa yàn wọ́n jìnà ni wọ́n fẹ́ jóná wọ́n jìnà orí tọ́lọ̀ wa sí wá ọlọ́run àgbà àgbà orí yóò wọ́n máa gbà fáwa náà o máa fi sọ̀rọ̀ rẹ sọ wa o wọ́n jẹ́ kí àwọn àjẹ̀nà fara kàn wá o àwọn àfẹ́ tí ajá náà ṣùgbọ́n ní kàáyà tá kù sí àwọn wà máa dà níyàn. أعوذ بالله من الشيطان الرجيم Gbogbo tí ń ṣe iná àlìjẹ̀nà lójú ọ̀fara kan wá. Àwọn tí ó bá já sí wípé irú àwọn àlejò wọn, àlejò àjẹ̀nà wà lára wọn. Bá ní wọn láyà tálíkù sí ìlú, bá ní fún ẹ lálàáfíà. Wọ́n jẹun àwọ̀ ọlọ́run. Tó máa kà Àwọn olùrìnláyìn bí ṣe ẹ̀kọ́ rẹ̀ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له الذي يصبر عنده بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء ti ma ayàtà nìkòrò sí ìtẹ̀lẹ̀ ẹ jẹ́ kí kíkàtà tó kàyè kó tó ṣàlékún mímọ̀ rẹ̀ fún wa dáadáa oore tọ́pọ̀ nínú ti ayà yẹn sí fún àpò ní ìdí ọmọ àsokọ́lé nǹkan kan mọ́ bí wọ́n ti máa yàtà nìkò sí. náà. a ti ọlọ́run. ومن كان لنبتليات موسى إلا بإذن الله كتابا مهزلا Gbogbo nǹkan ọlọ́run sọ fún ṣe ọlọ́run. Kò sí nǹkan tọ́lọ́run sọ fún. Àbá tí ìmọ̀ ló kù. tó ti gbé Kúránù fún ọlọ́run gbogbo nǹkan lápọ̀. Kò sí nǹkan tó ṣẹ́kù. Àbí? bá a tó sọ̀rọ̀ nǹkan bí ní ìsìn bẹ́ẹ̀ ọwà náà alkùnrin bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹrí ọwà náà ahụ jẹ̀mí múlẹ̀ ilé nìfẹ́lẹ́ kọ́lẹ̀ àmì ṣe mà pátá lọ́nà òbí sínú kúránì fún sí ọlọ́ ibi tó abámọ̀dé náà kò sí nǹkan kan bọ́lọ́run sọ olúwa ní máa fara ti ná ní kìtà àgbẹ̀rún ṣe nínú ohun ayé àti tọ̀run ibẹ̀ ní bẹ́ẹ̀ lọ́kùnrá ló fi jẹ́ pé òun ni ọ̀gá tíra tó ju gbogbo àwọn tíra yìí kù lọ àwa padà sínú Kùrán náà báyìí o ọlọ́run wá tó ń sọ fún wa nípa ìgbésí ayé wa pé àsìkò díẹ̀ láálò àsìkò díẹ̀ láálò ẹni tí ó bá sì kó láyé kì í sọ ní ọ̀sán pé òun lọ o onígbà tí ń bọ̀ náà kò sọ pé òun ń bọ̀ ẹnìkan ló mú wá tí ó bá sì lọ náà ẹnìkan ni ó mú lọ bá a ṣe jókòó ní ìsìn ẹnìkọ̀ọ̀kan ní owó lè sọ pé àsìkò báyìí ló ń dáyé àfi àwọn tí wọ́n wà ń bẹ̀ Nígbà àsìkò báyìí la bí ọ àsìkò báyìí la dáyé bẹ́ẹ̀ náà ni bí ẹ̀ bá fẹ́ lọ kìí sọ ní ọ̀sán kó lọ nígbà ọba àwọn èèyàn ó قال الله يصاف علينا وروري شوفي مع نبي محمد ومن تاك لله في إلا بإذن الله كتابا مؤجلا الله أكبر مما الثواب الدنيا نوته بها ومن يريد ثواب الآخرة الشاكرين نعم وما كان لنفس ان يرتعد الا باذن الله كتابا معجلا انا انصف òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́run ní kọ̀tọ̀ sí ẹ̀mí kan kí ó pọ̀ láyé àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run olúwa ní kìtà bá mọ̀ àjàlá àkọsílẹ̀ kan tóun ti fìpinnu sí òun náà ni káwa sọ pé ẹnìkan ó pò láyé ọlọ́run ọmọ nípa rẹ̀. wàmọ́ ní orí sáwábà tó níra lórí ìrìnrìn rẹ̀ ní ẹni tó lájá sí pé ẹ̀sùn táyé òun náà lè fẹ́ ọlọ́lá fún nínú ẹ̀. Bàbá yìí ò yóò gbàwá àpàdé ààbẹ̀rẹ̀ àgbẹ̀lọ́ ti ní ilẹ̀ ààrẹ. Ẹni tó bá sí pé ẹ̀sùn ti àlìkíánù náà ni ọlọ́run láàfún ilẹ̀ náà. Ọlọ́run jọ á ṣẹ̀san fún ẹni tó bá ń dúpẹ́ o. Ọlọ́run fẹ́ràn ọ̀fẹ́ fọ́ o. Ibi a máa dúpẹ́ o. Ọ̀gá ọpẹ́ ni ká máa ṣe é. Ọ̀gá ọpẹ́ ni ká máa mú orogún pẹ̀lú ẹ̀ pàápàá. Ká sàmọ́ lọ́kan. Ká gbà pé ọlọ́run yóò oní àmì náà fi. Oṣù mi dá fi omi milton gbogbo àǹfààní tá à ń fẹ́ ọlọ́run ló lè ṣe á gbogbo ònira bó ti wulẹ̀ ọ̀pọ̀ tó ẹni ó lè túlẹ̀ fún ara náà ká sì dúró tì ọlọ́run wa ni òun ọ̀sẹ̀ sanfẹ́ ní tó bá dúpẹ́ ìdúpẹ́ ni pé ká mọ̀ sí náà ká sì gbọ́rọ̀ sí i. وفاجر من نجم قاتل معه ربيون كثير Olúwa ní mélòó ni àwọn àmẹ́bì ọlọ́run èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn náà ni wọ́n bá wọn jagun Ọlọ́run ní gbogbo wọn tí ó jagun náà sójú ọ̀nà ọlọ́run. Wọ́n ọmọ sójò. Wọ́n ò sójò fún bí ìpalára ṣe bá wọn tó lójú ọ̀nà ọlọ́run. Ọ̀sùká rẹ̀. Bákan náà, wọn ò sì

ẹnìkan ní wá òun náà lẹ́yìn tó bá kírun fọ́nà lóru ẹnu ọlọ́run torí balẹ̀ bá bá sùn lọ ní bá hàn án lọ́ọ̀ nìkan ọlọ́run sáà pé ní gbogbo mẹ́fìlà èyí tó tún ní kìnnì lọ́dọ̀ ọlọ́run púpọ̀ òun nìyẹn bá kí lóru toró jìnnà ṣiṣẹ́ ọwọ́ orúkè wọn tó dìde ṣe ẹgbẹ́ ọlọ́run máa ń sùn ọlọ́run àtọ́ ìmọ̀lẹ́ ẹ̀wò ẹ̀wọ̀ ara rẹ̀ ń bẹ lórí ilẹ̀ ọkàn ọkụ ọ̀dọ̀ òun lọ́wọ́ ẹnì kejì tọ́nà na ẹnìkan tó tó lásìkò òun bá tó òun nìkan tó bá pèrò mọ́ pẹ́ ní báyọ́ ṣèkà náà wọ́n bá wọn ọlọ́wọ́ ẹwọ ẹwọ ẹwọ bó ṣe jìnnà sáwọn ẹ̀dá tó tuntun wá rántí wọn lọ. àádọ́rin mọ̀lẹ́kà lọ́lọ́wọ́ wà pàṣẹ pé kí wọ́n kí wọ́n máa bá kírun gbogbo ládàá wọn tí ń tọ́ arákùnrin bá ti wá kírun tán ládàá àwọn ọmọ mọ̀lẹ́ká lọ́kùn wọn kò sínú ìwé iṣẹ́ rẹ̀ nítorí pé kí ni ọbẹ̀rù ọlọ́run kì í ṣe kò ṣe ṣé á mi ẹlòmíì gbọ́ ọ̀rọ̀ aré èèyàn tó pọ̀ ní kírun àwọn ibi tó nìkan wà wọ́n wà lóko wájú àyẹ̀lá ẹgbẹ́ ọlọ́run sì pè lórí nìkan ọ̀rẹ́ nìkan àfọ́nà ọlọ́run ọmọ ń bí wọ́n sì yànà ẹni kẹta wá ní sọ́ọ̀lì lónà ojú ogun ẹni tó ṣe wípé wọ́n pọ̀ tí wọ́n bọ́ sójú ogun ṣùgbọ́n àṣèbáàmì ó kó ojó sí àwọn yòókù wọ́n bá sá lọ ẹ̀dá ní ọlọ́run pẹ́ mọ̀lẹ́ka ẹni ṣe ẹrẹ́rùn ní àbẹ́ẹ̀rí lóòrùn nìkan ló tún wá fún dáadáa bọ́ bá rẹ́ kó bẹ́ẹ̀ ó ti bẹ̀ bọ́sọ́dọ̀ ọlọ́run ó kú oríire sọ́lọ́run bá sì ti bẹ̀ bọ́sọ́dọ̀ ọlọ́run ó kú oríire ọlọ́run ìrìnbó látẹ̀mọ́ra nípa aṣọ ọlọ́run àlọ́run ah, ní òní ìfẹ̀sùn àkókò mùsùn. ọlọ́run ní àwọn ẹni ọlọ́run yìí tí wọ́n sójó tí wọ́n káàárẹ̀ ohun tí wọ́n ṣà ń sọ nínú gbólóhùn wọn ni pé. ìlà àwọn ọ̀gá ìgbèrè lànà àgbò ló bá dá. ohun tí wọ́n tún sọ nù fọ́lọ́hùn.

àdúrà pàtàkì ni ó ẹjẹ́ tí wọ́n tún bá ní kà á káwa náà yà kà bẹ́ẹ̀ kájọ parí ẹ̀. bàbá ń ta ní ọ̀pọ̀lọpọ̀ náà bí àwọn ìlà wọ́n ṣàbẹ̀sẹ̀ àbìlà mọ̀nà wà ń bẹ́ẹ̀ fún wa káyà da àjọ àyíká kádàkọ ẹ̀kọ́ síbi àjàkọ náà káwọn fi tẹ́wọ́ sọ́lọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ o abẹ́ ẹ̀gbọ́n táwọn ẹni ọlọ́run wí ni olùwà ní ilà ń kọ́ naa, rọ́bà náà sùnú وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين léèsì tó lẹ́nìkan bínú ẹ wọ́n tó àwọn ọmọ lọ sí ọ̀dọ̀ ẹnìkan ló fọ́ ní nǹkan kan ó wà fẹnu lálẹ̀ ẹni ló fi gbé ńlẹ̀ o ẹnu tó bá fi lálẹ́ hàn ó ti fẹnu lálẹ́ fún ẹnu nǹkan kan sọ tó bá sọ bẹ́ẹ̀ ó ṣe kẹfẹ́ rí ìdáyé àlọ́lọ́ ń ṣe fà àwọn ẹlẹ́rìn ṣùgbà orí ńlá ló ṣe fà ewo ló tó lẹ́yìn bẹ́ẹ̀ lọ́pàá náà kúrúkà ní náà sọ́gbọ́ sàmì sí ó ayé àdúrà náà orin tọ́lọ̀ ń ṣe fanu ramadana ìyẹn tá ti jóná kan Allah akbar Allah ní ipa pé wọ́n ṣe bẹ́ẹ̀ Allah ní ẹ̀sùn tayé gangan awá ti lé wọn àtẹ̀sán tó dáa jù tàlkìyàmà Agúpẹ̀ṣẹ́ ẹ̀fún ẹ́. Ìgbóní ní wàlá ìgbóní mọ̀ sí ní. Ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí ń ṣe dáadáa. Ọgá dáadáa ní ká mọ̀ sí náà.

ó lè dá nǹkan kan ṣe tí ó yọrí o àfi ń tọ́lọ̀ ń bá lọ́wọ́ sí ọlọ́run lọ́wọ́ ilé sọ̀rọ̀ wa o nígbà wa dára wa o so a wà bọ́ síbi tàbísírù báyìí ẹ̀yìn ẹlẹgbẹ́ wa Tàhálà ìlà máa tààlà mọ́nà bàrí nà aláàdára láàrín òun أهلا إلى من قال هنا فإنني a fi àsìkò yìí ṣàdúrà àwọn ẹ̀rọ ọlọ́run tí wọ́n ń ṣe àánú yìí ah, tí wọ́n ń fọwọ́ àtúnṣe ọ̀jẹ̀kọ́wọ́sì ọmọ èròǹgbà wọn náà ó ní ọlọ́run sọ nípa wọn pé àwọn tó rẹ pé tí bá fún èèyàn ló ń jẹ tán wọ́n sọ pé iná náà ló dé mọ̀kún àwọn aláàlùwọ̀n. wọn rèé o ẹ̀ní mọ̀ ní sí wá èyí ìṣèkèrè. nítorí náà àwa náà bá fẹ́ wá jókòó yìí dáadáa sọ́pọ̀ lágbà ṣẹgbọ́ wà máa wulẹ̀ ní ọwọ́ pé ó kù ó kù àmì pé ohun tí àwọn ti kádàrà pé yóò jẹ́ tiẹ̀ yóò tọ̀ lọ́wọ́ jẹ́ ìwà ìsìláàmù gan jẹ́ pé àtàwọn ń gbọ́ àmọ̀ ń tẹ̀lé àǹtọ́lọ̀ ń kọ fún ọ yóò tì ọ ah. kódà àwọn àfọ́ níwáṣì wọ́n ní ìwọ mẹ́rin wọ́n ní ṣe sùúrù wọ́n tó wáyé pé àásì kíkà ń bẹ tó yẹ pé oṣù dò níwájú kìnìún báyìí tí ó ti ọsùn jẹ wọ́n ní yá sí ìlú ilẹ̀ ìkàwà láwọ́

Ee, eh, aṣèkì tó bá jẹ́ tiẹ̀ yọ sí ìléka yọ wà bọ̀. Ìmáà yẹn gbọ́ wà wájú tèmi o. Tí ó fi ọsùn omi kan fẹ́lẹ́ omi kan, wọ́n wà gbé fún bẹ́ẹ̀. A lọ nítẹ̀ lọ́rùn. Ara ń tàǹkì nù. Ìdàlámù bẹ́ẹ̀ ni ilé náà. Ìwọ́n gbà pé ẹ̀jẹ̀ wá ti jù méjì èso ní sì jẹ́ pé àtẹ̀lé ìlànà ọlọ́pàá. Àwọn tí wọ́n ṣètò náà dákan náà, àwọn tí bá ní ha náà aláwọ̀sán ẹlẹ́sàn rí wọ́n. Ní áfíkì náà ti ń wá aláwọ̀ méjì ọ̀tán wọ́n wọ́n bá ní bọ̀wọ̀n láti rí o àbí ẹlòmí ó gbé kalẹ̀ yóò ní ẹ̀yìn ó tún yóò gbé wá ìgbé rárá fọ́ndọ̀ wọ́n lè bàbà kó ní ọlọ́mọ gbogbo ẹ̀ adúpẹ́ bá a fẹ́ fara balẹ̀ yìí àmì orí ìlú fún wa na a wà bọ́ sínú tafsir báyìí na ọlọ́run wá ń ṣàlàyé fún wa pé àwọn mẹ́kànlá èèyàn ṣe áńsà mọ́sà láàrin ṣe ìlà ah. ìfàdàmà ọlọ́run ní kò sí ẹ̀mí kan kókó ìlàyé ọjọ́ ní wà máa káàná nínà kò sí kọ̀dọ̀ sí ẹ̀mí kan á ń tàlóga kó di òkú ìlà bí ìdìbì láàáì pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ níkọ̀ sí sínú ọlọ́run pé rẹ̀ ojú ìyọ́kàn Kọ́ lè jókòó ara ẹjẹ́. Ilé ọ̀dọ́ wa, ìyá àmúgamọ̀ ni wọ́n fẹ́ fún lẹ́yìn ẹ̀ egbòrò ìlú lẹ́yìn èjì onílé Ojú ọ̀wọ́ kọ́ ìjọ. Wọ́n tí máa dé, tí máa dé, a ń pèsè ọ̀rọ̀ láyàwó, àbí dáa tó ta ìrọ̀ tí mo ti ń dábẹ́ sí ìgbàgbọ́ òṣùpù lẹ́gbà ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n ti ń gbé aṣọ ẹgbẹ́ ní owó rẹ̀ àwọn tí wọ́n wà ní wọn gbé ìjọba lọ́ba lẹ́gbà lọ́ba lẹ́wà ń bọ̀ yẹn gbọ́dọ̀ Pẹ̀lú ayé ìwà ìfàwó ìwà ìfàwó. Ẹgbẹ̀ tẹ́lẹ̀ ìyàgbọ́n wọn pẹ̀lú ìyàwó ìṣọ́nà ọ̀pọ̀ láyé ìyàwó ìyàgbẹ̀lẹ̀ ìyàgbọ́n pẹ̀lú ìyàwó ọ̀pọ̀ láyé ìyàwó. Àmì náà tàbísírù nù o ọgbọ́ ara ẹ̀ ní o. So, aláàní ẹ̀mí kan ò lè kú, ẹ̀mí kan ò lè bọ́, àti pẹ́lẹ́pẹ́ yọ̀ndọ̀ náà nípọ̀lá ayò ìta bá agbọ́ndàbí onímọ̀ ṣúgà nínú ọ̀rọ̀ mọ̀wádìí àlà táà ti fi àsìkò sí arákàtàbà láàrùsá níka ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ mọ̀wádìí àlà mọ̀wákàtà tọ́pá àsìkò sí láyàtà ká dámú wọn láyàtà áhà ó lè nǹkan yẹn ò lè kájú wá láì sí ìdásíkò sásìkò bá sì tó òṣèlú tó lè pàṣẹyìn pẹ̀lẹ́mú ìsà àmútún wọ́n ní àṣírútù lẹ́ẹ̀mẹ́dífà òlùmọ́ta ọ̀ṣọ̀dáta láyásítà òlì àyáta láàpàá wọ́n ní bí àwọn kábàjẹjà ọjà tí wọ́n jẹ ẹyẹ kò ti kú lọ fún wa báwọn dáwọ́ sì dúró tí wọ́n sá lọ eléwọ̀n náà kò lè mú kí ìgbésí ayé wọ́n máa ń yòrò ní àmọ́lì yìí sàwábà dùnìyà ẹni pé gbogbo kìlàkìlà ti ṣe ní iṣẹ́ ẹ̀sìn. táà gbà pé tọ́lọ́ọ̀ni lámà ní ṣe tọ́já sí wípé tàwa bàjì nìyá ẹ̀sán tilé ayé ń sàǹfẹ́ ayéjà sáà mú níní ha pẹ̀sàtẹ̀sán fún un láyé ọlọ́mínú tì níní ha á fún bẹ̀rẹ̀ má kọ̀ sámọ̀là o gbọ́nà ń fún náà láàfún wàlá sàlàwó fílẹ̀ àyè láti ṣùgbọ́n o. òní sí ìpéèrè jẹ fún ọmọ láǹkì àmọ́ ó ti parí ó ti parí ti ẹ̀mí àbí ọjọ́ tó gbé èbù náà lọ́lọ́ fẹ́ wu kó jẹ́ nǹkan sórí èbù tó ti gbé tó ti kìbọ́lẹ̀ tó wá ní mo fẹ́ wu ọlọ́run inú tì mí ni a gbogbo yòtò ní jẹ́ tiẹ̀ afọ mbe torí èso otu ha dà n'ọwa mbe tí wọ́n di ẹ̀mí gbogbo àwọn tí ń ṣe sùúrù tí wọn ò kánjú wú ègbú wọn nígbà bá wá ń wulé gidi ọ̀wà ní sùn tí tó tí tẹ̀ lọ́wọ́ mọ́. ثم جعلنا له جهنم جلاها alkùránù alkẹrìmù ní fàṣírù bá dùnú bá náà alkùránù gánà tàṣírù ara rẹ̀ ẹwọ̀ ìtẹ́sí bá ní kí ó tún jẹ́ ní ìdáṣẹ́ ọmọ ìpọ̀ mẹ́ ohun tó lọ ń sàn nípa ni pé tó wá jẹ́ ní pé gbogbo kìràtìtà rẹ̀ orí ayé ni wọ́n ní kò sí nǹkan kan àáfọ̀ ń bẹ̀ ni o òfin àyàrá ṣùgbọ́n bá dà gáàmà ò nípìnlẹ̀ èdè òtútù ni tọ́ ọba ìṣe sùúrù bí ẹ̀mí ni ọ lónìí náà ebi àpọ̀ tó bá tún wá di ìgbà tí àwọn èèyàn tó bá wá wúṣu náà bá ta tán òrèyẹ tí ó tún kàn torí náà ayé a máa tán ayé a máa tán o ni ẹ jẹ́ kí ajíjàdú rẹ̀ ẹ̀sùn ló ní ọmọ wa balẹ̀ àríláti ẹgbẹ́ bá ṣe pẹ́ ẹ̀sán ti ọ̀run ní sẹ́ ló ìrìnlẹ̀ ha ọlọ́lá fún bẹ̀rẹ̀ niile, tí ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́ọ̀kì tán

kùtìlá ọ̀fíìkìrá àtìrì kọ́ọ̀kálà wọ́n lọ́dàwẹ̀ wọ́n wá ní kùtìlá ní kùtìlá nàìjíríà wọ́n náà lè pè ní kọ́ọ̀kálà ọjọ́ sínú màálùú lọ́wọ́ àjẹ́ fáìlì lọ́mírù náà lọ́mírù rẹ̀ wà wá pẹ̀lú ẹ̀ àbárùn mú tàjá ògbó bàbá àbálò múlùkàgbà rẹ̀ wà jẹ́ níbi yúnà na ìtumọ̀ níbi yúnà kẹsìrú yìí àwọn àwọn alímọ̀ ọ̀bá ní ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ o àwọn ẹlẹ́sìn ọ̀nà àwọn àfáà àwọn àfáà tó náà alímọ̀ ọ̀bá ní tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn òun náà ni wọ́n bá wọn jagun fún ẹ̀sìn Islam ìlú ẹ̀sìn rẹ̀. olúwa nígbà máa wà ní ní òṣojo òṣojo láì Ọ̀pọ̀lọpọ̀ láìsí ní bẹ́ fójó. Màtílé kí dáhìn màtìrúnà, ọ̀pọ̀lọpọ̀ àpẹẹlẹ́ ní ṣùgbọ́n ní gẹ́yìn ojú ọgbẹ́rin. tí wọ́n dóra ẹ̀ wọ́n ti máa rí obìnrin tó kó lè láàájọ́ nínú ẹni ọmọ èèyàn bá ti lójó àròyé rẹ̀ ọ̀pọ̀ aláàmì àròyé ó ní yẹmí ẹ ti ti bàbá mi àti ogun àti òjọ bàbá mi àti ọ̀tọ́ládélé àti ogun wa mọ́jìlá àwọn ni àti òjọ. adélé àti ogun ni bàbá fi sú gbogbo yìí làwọn ti yí ọ ẹ ti jù gbogbo tẹ náà o kan wa náà rí o tá a bá fílẹ̀ o àtọ́jú wa àtẹ̀yìn wa méjì ò o. ọlọ́wọ́ ní mélòó mélòó ni àwọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú ọ̀nà ni wọ́n bá wọn jagun síbẹ̀ gan-an wọn ò sojú bẹ́ẹ̀ ni lórí tó bá wọn wọn àsọ́ọ́bà wọn bí sàbílì náà nínú ìjọra ààrì ní ọgbẹ́ ọgbẹ́ ojú lágbára pọ̀ ọgbẹ́ hmm. ọ̀kọ́sílẹ̀ ìyáàmì yáàyè àti pípa àwọn ànábì ọlọ́run tí wọ́n fáwọn èèyàn pa wọ́n wàá sí ààbà mú àtàwọn ìjọ wọn ọlọ́run ní gbogbo ìlú náà kò kò kó wọn láàárẹ̀ lọ́hùn fún torí ẹ̀ka rẹ̀ tí wọ́n àádì báwọn mọ́ torí wọn ò torí ẹ̀tẹ́ ìgbà fọ́ta àmọ́ ń fa àlejò gẹ́gẹ́ bẹ́yìn bẹ́ẹ̀ ṣe ṣe o ìnà kíńlà kò tí lànà bíyò nígbà tí àwọn èèyàn sọ pé wọ́n ti pa mẹ́bí o wọ́n ti pa o wọ́n ti pa lójú ogun o ọ̀pọ̀lọpọ̀ lọ́yà ọkọ nílé ń parí kí lóun tó ń yagún sí ẹlòmíín fi gbogbo ìjọsìn náà wọ́n parí o ọlọ́run ní mẹ́rin mẹ́rin láwọn ànábì ọlọ́run àwọn ẹlẹ́sìn tó bá wọn jagun tí wọn ò torí pé ọgbẹ́ bá wọn kí wọ́n kà rẹ̀ ọlọ́wà ní wà láàrù yóò fi bó sọ́ọ̀bì ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn tó láṣẹ mọ́ra alábàláì náà má dáa wọn tá a nífẹ̀ẹ́ sí ni pé kó rí ọmọ jẹ́ tiwa ká máa dúpẹ́ ah, la nífẹ̀ẹ́ sí pọ̀ eh, gbogbo ọ̀rọ̀ múmi ní ọpẹ́ mi lóòótọ́ ni ṣùgbọ́n kọ́ orí ọmọ àtọ̀wà bá máa dúpẹ́ ìlàfẹ́ o lákùnrin náà ṣe fún ọṣẹ́ fà ọ́ gbogbo ohun tí bá àyàn tọ́ta àti lẹ́rìn lójú ọ̀tọ́ sí ọlọ́ni ìlà ń kọjú ohun tí ń gbàgbọ́ ni pé lọ́gbà náà olúwa ọba wà ó níbi tí nílànà dùnú ọba náà abíọ́mì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa bámi dárí ẹ̀jẹ̀ wá náà àtàwọn wa àwùsùn náà ní gbogbo ẹni tá a kọjá àlà sí ìhàmù nìyẹn nínú wa lèyànà mọ́ra sọ́ọ́bà wíwú lè sún ìfìrí ìhìnú nítorí pé dọ́gbà àwọn ẹni ọlọ́run lójú ogun ìṣesí wọn tí wọ́n yí padà ní àálímọ́ọ̀lì àbúṣì máa pé wọn ò lè látẹ̀mára ni fẹ́ sí wọn kò mẹ́ àwọn ẹni ọlọ́run wá sọ sọ ya ẹsẹ̀ wa nílẹ̀ mímíkù wáṣì ẹlẹ́nìyí hajj yá lágbára ká lè dojúkọ àwọn ọ̀tá ẹ̀. Fáńsúrìnà àlàyé ya lè yẹ bá gbére. Wọ́n ṣe lé àwọn alájàgbọ́. Olúwa ní sàrátà ńláwù. Ọlọ́run abá sì gbàdúrà àwọn ọ̀pá àwọn ọmọọ̀rẹ́ ẹ̀ṣọ́ àwọn ọ̀bàdì nìyá. Ẹ̀sùn ẹ̀ta yóò jẹ́ tiwọn, ìlú ìlú lọ́sùn وحسن ثواب الآخرة àjọsọ́rọ̀ alìkíánà ayálẹ́jà mẹ́tù àjẹ́nà àtúntò ṣe ọ̀fán wọ́n àṣánà mú láwá àgbà kó dáa pọ̀ láfàá nílùú fọ́ọ̀kà ìgbésì kọ́ òun la fi dá wọn lọ́lá tó kọjá gbogbo tí wọ́n والله يحب المحسنين والله يحب ọlọ́run náà nígbà táwọn tí ń ṣe dáadáa ọlọ́run